الحمد لله إن الحمد لله الواحد الأحد أشكره على نعمه الكثيرة وعلى آلائه الغفيرة ثم الصلاة والسلام على عبد الله ورسوله محمد وعلى آله وصحبه أهل الهدى والبصيرة أما بعد أيها المؤمن إن الدعاء شأنه عظيم وأثره كبير وحسبنا أنه هو العبادة كما صح عن رسول الله صلى الله عليه وسلم يا عباد الله إن من بيان عظم الدعاء اكثار الانبياء والرسل منه قال آدم أبو البشر عليه الصلاة والسلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فاستجيب له وقال نوح وقال نوح أول الرسل عليه الصلاة والسلام رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فاستجاب الله له وقال إبراهيم الخليل عليه الصلاة والسلام رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام فاستجيب له وقال موسى كليم الرحمن عليه الصلاة والسلام إني عذت بربي وربكم من كل متكبر من كل متكبر لا يؤمن بيوم الحساب فاستجاب الله له وقال زكريا كفيل أم, أم عيسى عليهما الصلاة والسلام رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فاستجيب له وقال عيسى بن مريم عليه الصلاة والسلام اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين فاستجيب له وقال سيد الأنبياء والمرسلين عليه الصلاة والسلام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فاستجيب لنا أيها المسلمين اعلموا أن كثيرا من الداعين يقعون في موانع الاستجابة يقعون في موانع الاستجابة فيحرمون الإجابة وهم يقعون في ذلك من حيث لا يشعرون ففي الصحيحين من حديث أبي هريرة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قال لا يقل أحدكم اللهم اغفر لي إن شئت اللهم اغفر لي إن شئت وليعظم الرغبة فإن الله لا يتعاظمه شيء أعطاه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا yukhlifu al-mi'ad ọpẹ́ ní fún ọlọ́run ọlọ́run ọba wa tí ọpẹ́ yẹ òun náà ni a ṣe ọpẹ́ fún òun náà ni a máa dúpẹ́ fún ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò àti ní gbogbo kọ̀ǹdíṣàn tá a bá ń káwà a ṣe àsọ̀láàtì fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìwọ àgbà náà ẹ̀yin mú mi lọ́kùnrin ẹ̀yin mú mi náà lóbìnrin ìjẹ́kálẹ̀ ọmọ yìí pé agbára ńlá tí ọlọ́run ọba fún wa tí ọlọ́run ọba fún wa òun ni agbára àdúrà ẹ agbára tí ń bẹ lára àdúrà ọkọjá kí èèyàn máa ròyìn rẹ̀ torí pé ó tiẹ̀ ti tó wà pé òun ṣàdúrà òun béèrè nǹkan tó fẹ́ jẹ́ láyé ó sì tún kọ ládá wọ́n tún kọ ládá sínú fáìlì iṣẹ́ rere rẹ̀ yẹni wípé ó tó wa ní ọlá wípé à ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n sì ń kọ́ nílẹ̀ fún wa ipá ń ṣèjọsìn àwa la fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pé méjì fi ń gbà ní à ń sin náà lákòókò kan náà a sì tún gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba àwọn la fẹ́ gba nǹkan lọ́dọ̀ ènìyàn wọ́n tún wọ́n ń kọ́ ọ́lẹ̀ fún ayé pé lẹ́yìn ìgbà tó bá rí nǹkan ìgbà tán owó tún ní ẹ̀san tó gbà níwájú ọlọ́run ọba jáde kìyàmà ló jẹ́ sí pé ó tún ní ọlá fún wa wípé tí èèyàn bá ṣàdúrà ó yẹ kó gbà kó jọ́sìn bọ́lọ́run tí ẹ̀ kọ́kọ́ gbàgbé pé ní tí mo béèrè lọ́dọ̀ ọlọ́run tó fún mi náà tòlópọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní wọ́n ní kọ́ sí àdúrà yóò pè kí ni ìtàsílànà tó ti gbà ní ọmọ pé ọ̀nà méjì ní àdúrà nǹkan méjì lọ́mọ fàdúrà green ní tó béèrè ọgbà ọlọ́run fún ẹ tó ọba ṣàdúrà bó ṣe kó sí ẹlẹ́ẹ̀kejì ó ní pé bó o bá ti ẹ̀ wá rí ní tó ń béèrè tí wọ́n ọmọ pọ́lọ́mù fún ẹ̀yìn lọ́mọ nípò ń ṣèjọsìn fọlọ́wọ́n ọba gbogbo jẹ́ sí pé ó tó lóore fún wa ní ẹlọ́fà tó fi jẹ́ sí pé gbogbo àwọn àrẹ́bí ọlọ́run ò sẹ́nu náà jù àdúrà lọ ẹ̀jẹ̀ gbẹ́dá torí àdúrà ayájọ́ ni alayhi salatu wa salam àdúrà ni tùdíjà anábì wa sallallahu alayhi wa sallam àdúrà huwa al-ibada wọ́n ní ká máa ń ṣàdúrà òun gan ni ojúlówó ìjọsìn ìní pé tí wọn bá fẹ́ sin lọ́n dáadáa náà ṣàdúrà àwọn anábì ọlọ́run wọn mọ̀ra ṣàdúrà ṣiṣe ọlọ́run bá ti gbàdúrà wọn kò ṣàdúrà kan tí wọ́n ṣe tí wọ́n bẹ lọ́run fún kan náà ọ̀bọ̀ fún wa ìdí nìyẹn tó fi jẹ́ sí pé tó bá jẹ́ sí pé àdúrà anábì iwájú ọ̀gbà ni anábì tọ́tàdínlẹ́yìn náà kò ní ṣàdúrà mọ́ àbí kí ànábà Muhammadu tó dé sallallahu alaihi wasallam àwọn kan ṣáájú ẹ̀ tó bá gbọ́ pé àwọn kan ṣáájú àkọgbà sí ọ̀nà ìdùnmọ̀ sí ni kò ní sí ìyẹn tó o ní ẹ̀rí wípé àdúrà ń gbà ànábì wa Adam alayhi salatu wassalam ó ṣàdúrà pé rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ó ṣàdúrà yìí ọlọ́run fún àwọn ànábì tó dé lẹ́yìn ẹ̀ wọ́n bá pé àdúrà ádámà gbà àwọn náà bá múra sí àdúrà ìwọ náà jẹ́ múra sáfíà àdúrà àwọn ànábì ọlọ́run gbà ó bẹ́ẹ̀ náà ni ànábì wa Nuh alayhi salatu wassalam ó náà dé ó náà sá àdúrà tiẹ̀ nínú àwọn àdúrà táwọn náà ṣe ó náà ní pé rabbi inna qawmi kadhabuni faftah bayni wa baynahum fatha. ونجني ومن معي من المؤمنين النبي نوح سادوا ọlọ́run sì gbàdúrà náà nígbà tádùá ànábì adam gbà nóòkù gbọ́ bá dùá ànábì adam gbà àwọn náà múra sádùá nígbà ànábì Nuha ṣe tiẹ̀ tó gbà ànábì ibrahim náà tó dé lẹ́yìn yẹn òun náà tún sàdúrà pé rabbi ij'al hadha balada amina wajnubni wa baniya an na'buda al-asnam anábì Ibrahim náà sádúrà nígbà tó ń gán mọ̀ bí àdúrà àwọn tó síwájú gbà náà ọlọ́run fi gbàdúrà tiẹ̀ náà ọ̀sà àdúrà gbogbo àdúrà tí wọ́n ṣe yìí ìtumọ̀ rẹ̀ ọmọ iye tó bá ti mọ̀ ṣùgbọ́n kò sí tí wọ́n ṣe tọ́lọ̀ wọn gbà mí. anábì Musa náà dé lẹ́yìn náà náà wá lẹ́yìn ìgbà tí àwọn anábì náà tó ti rí kọjá tí wọ́n ṣàdúrà anábì Musa náà dé onáni ní ọ̀tọ̀ bí rọ̀ bí wàrà gbé kọ́ mí náà كل متكبر من كل متكبر لا يؤمن بيوم الحساب هنا سادوا هنا والله báyìí báyìí báyìí báyìí mọ̀ fẹ́ mo tún ti mọ̀ fún wọ̀lọ̀ máa ń gbàdúrà bákan náà mo tún mọ̀ fáwọn tó síwájú nínú àwọn ànábì ọlọ́run ó gbàdúrà wọn gbàdúrà tẹ̀mí náà ọlọ́run gbàdúrà tẹ̀ náà lẹ́yìn musa alayhi sọ́dọ̀ àti ọ̀sìn. zakariya náà dé zakariya òun náà gbà pé àwọn tó síwájú sàdúrà ọgbà torí pé wọn ò pe nǹkan ní onye oní ẹ̀sàdúrà oní rabbi hadli min ladunka dhurriyatan tayyibah òun ti ẹ̀ parí ẹ̀ pé innaka ó ní mo ti ẹ̀ tún fi rinlẹ̀ pé wọ́n lọ́nà lọ́mọ gbàdúrà ọbẹ̀ ẹ̀ anabi Zakariya oní oh, àbẹ̀ oní àdúrà tiẹ̀ náà gbà àwọn àdúrà táwọn ẹ̀yìn yìí ṣe àdúrà ni o oh, eh, oh, torí àwọn ìtawà ń béèrè nǹkan lánlá tẹ́lò ní inú wájá bá ní kọ́ sàdúrà rẹ̀ yọ́ ma doubt lọ́kàn ìpín sọ́lọ́ nílé fóun gà àwọn doubt tí wọn náà bá ti doubt ní nǹkan lánlá tó lọ́ máa fún yàn tó o bá sí yọ́ gbà fún ẹ̀ anábì wa Zakariya òun náà ń sàdúrà ọlọ́mọba àdúrà ti ẹ̀yin sáánà dé ọmọ mẹ́ríà ẹ̀yin sábìnrin Maryam àríwísọ́lẹ̀ tó wà sẹ́yìn بوزين ساتوا أولم بدوا سينا ونانك اللهم ربنا أنزل علينا مائدة من السماء أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين àwọn náà ṣàdúrà yìí ọlọ́run ti gbàdúrà wọn anájà isa alayhisalatu wasalam ọba wọn wá dé ti sàdọ́gba muhammad sallallahu ẹ̀rẹ́ nígbà tí àdúrà gbogbo àwọn anábì ọlọ́run gbà àwọn ẹni amúra ṣàdúrà jù kò sẹ́ni tó ṣàdúrà tó anábì muhammad sallallahu alaihi wasallam òun ni gbogbo ẹni ń ṣàdúrà torí gbé yẹ̀kínù tí wọ́n kọjá àtàwọn tó ṣọ́ọ̀jù ẹ̀rù gbogbo ogunlọ́gbọ̀ àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ti gbọ́ ìta wọn pé ọlọ́run gbàdúrà wọn àwọn náà wá sọ pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar àdúrà tí wọ́n náà gbà sallallahu alayhi wa sallam الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد lẹ́yìn ìgbà tí a ti gbọ́ pé àdúrà ń gbà èmi àti rẹ a lè máa yẹra wa wò pé at least wọ́n ti pé fifty years báyìí mo dẹ̀ ti gbọ́jú pé wọ́n ṣàdúrà láti bí twenty years mo ti ń ṣàdúrà mo ti fi thirty years ṣàdúrà kí ni ká sì ń bọ̀ alọ́dọ̀ ọlọ́run tí mò ń béèrè tí mò ń béèrè tí ò fún mi dé sí ẹni ní ọmọ bá rẹ sọ̀rọ̀ báwọn tó o bá rí báyìí nípé nǹkan kan wà tó ń béèrè ní nǹkan tí èèyàn máa béèrè torí pé ẹlòmíì ọ máa béèrè nǹkan tí ó yẹ kí èèyàn máa béèrè tó o bá rí pé nǹkan kan wà tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run tí èèyàn sì lẹ́tọ̀ọ́ àti máa béèrè ẹ̀ tọ́lọ́wọ́n ọba òfin fún ẹ nínú àwọn nǹkan tó máa yẹ̀ wò inú ẹ̀ náà la fẹ́ sọ fún ẹ anábìwà sallallahu alaihi wasallam àwọn ni wọ́n fà wà létí ń bẹ̀rẹ̀ ìgbẹ́sọ́ra o ọ̀pọ̀lọpọ̀ yín lè máa fóun ṣáájú àdúrà rẹ̀ ò ní gbà sábàbí àwọn nǹkan àwọn yìí èmi àti ẹ àti ti fọ́ọ̀tù síbẹ̀ títí pọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ àdúrà sí káka kú tẹ̀sán bá lọ́wọ́ láwọn ọ̀tí ẹgbẹ́ kú tẹ̀sán bá kiri lásán wọn ha kùránì fúnra wọn ẹja sọ àlùkùránì kalẹ̀ ẹlòmíràn gbọ́n sọ àlùkùránì seven kalẹ̀ àbí twenty one kalẹ̀ àbọ̀gọ́rùn kan kùránì làwọn kí ṣùgbọ́n tí wọ́n ń béèrè ní àwọn àní rí torí gbòmó orin ìlànà tó yẹ ká gbàsàdúrà náà nígbà fẹ́ lọ́nù bíbà yìí ọ yàtọ̀ síbẹ̀ ni kíní kan wà tí ànábì pàkíyèsí wá sí nínú hadith máa mọ́ wa Bukhari àti Muslim gbà wá sàbí àgbàlagbà wọn látọ̀dọ̀ wọn ní Abu Hurairah radiyallahu anhu ó ń sọ fún wa yìí pé ànábì ń kéde fún wa yìí pé ẹ̀yin ọmọlẹ́yìn ẹ̀gbọ́ o mo fẹ́ ká do àyàn gbà o ṣùgbọ́n kíní kan wà tí kì í jẹ́ ká do àwọn gbà ẹ̀ wa láti jìn sọ́fìn ẹ̀ kan náà ànábì ní la yaqul ahadukum اللهم ارحمني إن شئت اللهم ارحمني إن شئت ẹnì kankan nù yóò gbọ́dọ̀ máa sọ tí bá ń ṣàdúrà kọ wá máa fi pé bọba wọlọrun ni ni kò sí ẹ ọ̀pọ̀lọpọ̀ wa máa ṣàdúrà pé ẹ bọba wọlọrun ó lè fún mi bọba sì wù mí bọba sì wù ú ó lè má fún mi àrẹ́bìnrin ẹ sọ́ra ń bí ẹ o sallallahu alaihi wasallam àìsàn pé wọlọrun fún mi ní mímọ̀ tọba máa pé ó wù ọ láti fún mi kó fún mi bọ́ọ̀ bá sì fún mi tàbí ká máa sọ pé n tó bá kú wù ọlọ́run lọ́ọ́ máa ṣe àárẹ̀ ọ̀hún sì àjọ ọdún tó bá lọ́wọ́ pé n tó bá wù ní máa ṣe ó serious ni ẹ̀ ẹ̀ ìwọ sọ ohun tó wù ọ fún anabi sallallahu alayhi wa sallam òní ẹ sọ́ra ẹ̀yin máa tọrọ àdúrà kẹ́ máa rí pé bàbá wọ ọlọ́run ni ó bàbá wọ ọlọ́run ni kò sí eléyìí jẹun fún alákòjúwe torí bẹ́ẹ̀ lómi ọ̀ọ́ máa bàbá wọ ọlọ́run ẹlòmíì pè ní ìrí bẹ́ẹ̀ ń tèmi ṣùgbọ́n ó ti máa fi ṣe sí wíwẹ́ẹ̀ kí tọba ṣàdúrà tán níwọ̀n bẹ̀rẹ̀ pé ṣé bóyá ní ṣó ti ṣe ọgbẹ́ àti ṣé o gbígbà rẹ̀ di kí ni ọ̀dọ̀wọ̀ ọlọ́run ó ti ṣe ń ṣí ìta náà nù ọ́ torí pé o ti ń doubt ìtànà bí n sọ fún amẹ́ ni pé ṣàdúrà kí wọ́n ní ṣàdúrà rẹ̀ ti gbà kó nígbà mo ti ṣe ó ti gbà náà nìyẹn n ti sọ fún amẹ́ tọ́ ọ bá ti lè tẹ́ máa bẹ̀rẹ̀ o ti ṣàdúrà tó ní àti ṣe ṣùgbọ́n tó wá ti lè ṣùgbọ́n ṣùgbọ́n lẹ́yìn mo ti ṣàdúrà ànábì ní ohun ti kẹ́tàkùté ilẹ̀ pé kádùá rẹ̀ ọmọ sí kíni kọ́mọ́gbà bẹ́ẹ̀ nìkan bá sọ fún ọ pé àdúrà rẹ̀ ọgbà sọ fún pé alihamdulilayi ìwọ ló rí àdúrà mi sí kíni ó ti gbà wàláhì yóò sì mọ̀ padà bọ́ gbà tó bá dúró dáadáa tó bá sọ dáadáa ànábì sallallahu alaihi wasallam ó ní la yaqul ahadukum rabbi ighfirli in shi'ta rabbi irhamni in shi'ta wọ́n máa ń wọ́n lọ fún mi ní nǹkan báyìí tó bá wù ọ́ ní o ẹlòmíì nínú nǹkan tó kọ́mọ̀ lórí ahọ́n àwọn ènìyàn wọ́n sì sí bí n tó dára ni bẹ́ẹ̀ ni bá ń sàdúrà rẹ̀ báyìí pé ọlọ́run fún wa ní nǹkan báyìí fún wa ní nǹkan báyìí fún wa ní nǹkan báyìí inṣàlá ọlọ́run ti dáadáa fún yín ẹlòmíì rẹ̀ pé inṣàlá ah o tún ní inṣàlá tó bá ti ní inṣàlá ó ti fi kílọ̀sì sádùrà rẹ̀ pé ó lè má gbà o ẹ wọ́n ní ọlọ́run ṣe dáadáa fún ọ kò sí nǹkan kan tó tọ́ sí ọlẹ́ni tí kò sọ pé àmín ọlọ́run ti rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa fún inṣàlá inṣàlá inṣàlá lẹ́yìn àdúrà tàbí inṣàlá tí wọ́n bá ṣàdúrà fẹ́ o ti ń sọ fún pé ọ̀fẹ́ ni ìyẹn ni wọ́n fi ń pè ní àlò ẹ̀kọ́ tó dára pẹ̀lú ọlọ́run ọ̀bàdàn níbi fi pè àṣàkíyèsí pé kásọ́ra kúrò níbi pé wọ́n bá wọ ọlọ́run wọ́n máa ń pè àṣàkíyèsí wípé ọlọ́run máa fi ọlọ́run ọba yìí gbogbo nǹkan tẹ́ ẹrí pé tóbi lọ́dọ̀ tí yìí ó kiri lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo nǹkan tẹ́ ẹrí pé tóbi lọ́dọ̀ tí yìí ó kiri níwájú ọlọ́run kí ló tóbi jù lọ́dọ̀ tàwa ẹ̀dẹ́ ènìyàn láyé tá a wà yìí ó náà ní pé kọ́ sọ wípé mi ò gún mọ́tò lẹ̀ mọ́ jet ló kó tí mo fẹ́ gùn ọ́n náà ní tó tóbi jù ní nǹkan tí àwọn agùn ilé tó tóbi jù láyé tó tóbi lójú ti ẹni kò jẹ́ nǹkan kan níwájú ọlọ́run ọba torí pé orúkọ ọlọ́run ní al-akbar allahu akbar anabi sallallahu alayhi wa sallam oníwàlẹ̀ yóò ọ̀rẹ́ ní rọ́gbà wọn tẹ bá fẹ́ ṣàdúrà tẹ bá fẹ́ ká dá ayọ́ ẹ jẹ́ kójú kòkòrò yóò tóbi lọ́dọ̀ ọlọ́run o ẹ̀rí ànábì tó sọ fún wa pé ọlọ́run ni ẹ máa bọ̀ olójú kòkòrò ọlọ́run wẹ́ kọ́ ọ̀mọ́ bí àdúrà tó bá ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀ ọlọ́run gbàdúrà mi gbàdúrà mi gbàdúrà mi sí dáadáa fún mi sí dáadáa fún mi mọ̀ sí wí dáadáa olójú kòkòrò ẹ̀rọ tó bá ń ná pé kò tó ọlọ́run ní ká sojú kòkòrò wá sọ́dọ̀ wọ̀lì ọ̀rẹ́ mi rọ́gbà ntọ́ bàbá ìlọ́dọ̀ ọlọ́run má bẹ̀rẹ̀ ká kékeré ọmọ yára nù tẹ́lẹ̀ bí sọ fún àníyàn lọ́dọ̀ tí ẹni kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ pé wẹ́ ó bá bá tiẹ̀ fún alẹ́ náà lẹ́kọ̀ọ́ báyìí sí self contained ah mo tún rí pọ̀ lọ́dọ̀ náà mi bẹ́ẹ̀ ẹlòmíì ń bí ọkọ̀ rírà yóò fi báyìí ṣe eh, Toyota eh, Peugeot àtijọ́ yẹn five oh four ah ẹlòmíì mọ̀ ọ̀kadà kan bó bá ti fún ọlọ́kadà kan ti tẹ́ lọ́rùn ah ẹlòmíì tó bá fẹ́ wá mímọ̀ ní òpin tó ń bá ti mọ Kùránì ká ó ti tó ah ẹlẹ́mi níbi ìwé yóò tó ń bá jáde yunifásitì ó ti tó ah, ah, nǹkan pọ̀ lọ́dọ̀ náà ẹlẹ́mi wọn ni ọ̀hún sí ni rọ́gbà ẹ̀yà a máa béèrè nǹkan tó tóbi tó tóbi lọ́dọ̀ náà torí pé wọn lọ́wọ́ máa dùn pé ní ẹ ti ń béèrè nǹkan tó tóbi lọ́dọ̀ mi àjẹpọ̀ mọ̀ pé mo ní lọ́wọ́ nìyẹn jẹ́ fún alápèjúwe ní àwọn olówó nàìjíríà wọ́n pè ní Dangote ní wọn lọ́wọ́ ọwọ́ aláǹfààní àti mìtì ẹ̀ sí wàhálà kó tó pàdé ẹ̀ ń bọ̀ pàdé ẹ̀ wájú dókòó one by one ọwọ́ akọjú sí ó sì fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ lómi ẹ̀hìn tí mo wá yín sí láti náà ni pé ẹ dákun mo kàn ní ìdí one thousand naira náà ni ló wọ̀ wípé palẹ̀ ilé ìmọ̀kó wájú mi Dangote nìyẹn táwa ni ọba tó ní gbogbo owó ti ṣe Allah ló fi jẹ́ sí pé má béèrè nǹkan kékeré níwájú Ọlọ́run ní tó tóbi ni wọ́n máa béèrè tó ọba rẹ̀ ti ń béèrè má doubt àwọn tó orí tó tóbi lónìí àwọn náà kọ́kọ́ wọ́n kọ́kọ́ má jẹ́ nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè dèbí ajẹ́ nǹkan yálà lójú ọ̀nà ẹ̀sìn ni o àbí lójú ọ̀nà ètò ayé ni o ànábì pé wàá pé wálé yọ ọdún ní ẹ̀rù rọ́gbà máa béèrè nǹkan tó tóbi tó tóbi lọ́dọ̀ ọlọ́run ní nǹkan ẹ̀sìn ní nǹkan ayé ní nǹkan ẹ̀sìn ní nǹkan ayé máa béèrè rẹ̀ fa inna Allaha la yata'aramuhu shay'un àtọ́ wọ́n nítorí pé ọlọ́run ọba tẹ́ ń wò ní kò sí nǹkan kan tó fẹ́ dẹ́ ẹ̀ tó fi ta ọmọ tó fi ta ẹ̀dá rọ̀ lọ́rẹ́ tí ó wà kayọ tí ó wà tóbi lọ́dọ̀ náà bí hàn án tí mo fẹ́ tóbi bọ̀ kò sí nǹkan kan tó tóbi lọ́dọ̀ náà lóbi jẹ́ sí pé ẹ̀yẹ ń sàn lọ́run ní nǹkan jẹ́ àǹfààní fún wa ni pé mọ́dọ̀rọ̀ rẹ o má categorize ara rẹ pẹ̀lú àwọn categories tí ò ní láárí nínú ẹ̀sìn àtitayé máa béèrè nǹkan ńlá lára iwájú ọlọ́run ọlọ́run ọba kan gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والحمد لله رب العالمين الله أكبر الله أكبر